وعظيم البرايا يا واهب العطايا والفضل والمزايا يا tó ìbáraṣe fọlọ́wọ́n ọba lọ́jọ́ ti tò ní àṣebá kánlá tó solé ayé ró àṣebá Elédùmarè ọba tí ń jẹ́ ìléni àṣebá ríru àlá ọba tó ń gbé níbi mímọ́ tó ń jẹ mímọ́ tó mu mímọ́ tó ń wọ mímọ́ tó ń so mímọ́ fẹ́ni mímọ́ níbi mímọ́ mímọ́ mímọ́ olódùmarè ọba tó fìmọ́lẹ̀ mímọ́ bora bí aṣọ kábíyèsí ìbàrẹ̀ ni mo ṣe lónìí ẹ̀jẹ̀ ó dùn mí ṣe gbogbo bí jẹ́ tí ń wọ̀ mí lọ́jọ́ òní mo mà tún kí yín o ẹ wá pé ó tójọ́ mẹ́ta kan náà àwọn kan pè wá pé wọn ò rí wa lọ́sẹ̀ tó kọjá à ń bọ̀ ń bẹ̀ adúpẹ́ lọ́wọ́ bá mi òkè ọba tó jákọ́jọ́ òní kó sojú ẹ̀mí wa ẹ wò mò ń bọ̀. ẹni tí kì í ṣe pé a máa súre o ẹni tí yóò làbọ̀ sí àná mímọ́ ẹni tí dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun mo dúpẹ́ lọ́wọ́ ọba mi Èdùmàrè ọba tó mú kí n wà láyé lọ́jọ́ ti tòní eh, lọ́sẹ̀ tó kọjá ìpè pọ̀ pé bàbá amòye àárín yín lórí ètò àwọn èèyàn bi wá pé kí lohun tó ṣẹlẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ò jẹ́ kí ẹ̀mí wa ó sọnù. So onírúurú nǹkan ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún tó fà á tẹ̀ fi rí wa lórí ètò lọ́sẹ̀ tó kọjá ṣùgbọ́n a dúpẹ́ lónìí ọba mi òkè wípé ikú ò tọ́ sí wa ó wípé ọ̀tá ṣe lásán èṣù ń ṣe lásán lásán ni gbogbo wọn kàn máa ṣe èṣù ti mọ̀fọ́ lórí ayé wa o bẹ́ẹ̀ lọ́tà náà sì mọ̀fọ́ ọlọ́run ọba mi tí ò jẹ́ kí wọ́n túfọ̀ wa tí ò jẹ́ kí wọ́n sunkún wa Èdùmàrè àṣebà kábíọ́sí olódùmarè. olùdálẹ́ máa ṣọ́ọ̀bù tó ń gbà kó ọjà lòún ti ń wá àfààní kí ló fẹ́ kí òun ṣe òun ó láṣìírí owó ńlá lòún fẹ́ kó ṣe tí wọ́n ta sọ̀rọ̀ àfààní tó máa rí mú wá títí ayé mi ti máa rí ná. àwa rèé lórí ètò lónìí amòye ọlásùnkànmí afinimọ̀nà lórúkọ tí mò ń jẹ́ èmi la rí ló má bí abínú má jà ajá má jẹ̀bi èmi lọmọ tó bá sílé tí wọn kì í bá ń lé tí bá wà nílé dandan ní kálejò mi ó bá mi èmi náà lèmi wọn ò ní fẹ́ lòmí ìṣe mi àti gbogbo yín níbi tẹ́ ti ń wò mí àti ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi wọn ò ní fẹ́ lòmí ìṣe gbogbo wa <laughs> a tún ti jẹ́ sórí ètò lónìí lórí ètò wa ètò yín níbo là ń lọ nínú ayé níbo níbi tá à ń lọ gan-an nínú ayé yìí níbo la ti gbé bẹ̀rẹ̀ ìrìn àjò ayé níbo la ti dé dúró sí gan-an pàtó ṣébi tá a dé dúró sí nínú ayé ṣé bẹ́ẹ̀ lópin ni níbo níbi tá à ń lọ nínú ayé mò ń bọ̀ n ò àwọn ènìyàn lọ́hùn tó ń bọ̀ lọ́hùn tó ń bọ̀ wá ìdájọ́ wọn ní nǹkan kan ti ṣòro lọ. tó bá ráyọ̀ wọn bá bèrò tó ráyọ̀ lórí bíbọ̀ lásán wá sọ fún ẹ fàṣàṣì ni. láfà àbádáwọ̀ náà padà kó bá ṣáṣì o ó ní kó fi rajà nínú ṣọ́ọ̀bù ẹ̀ka ní wá. ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀ ètò lóníkarau lónìí ọ̀rọ̀ títí mo mú wá lónìí kì í ṣe ohun tó lágbára bẹ́ẹ̀ a sì ní gbà wá lákòókò púpọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ kí àwọn ènìyàn pàtàkì àwọn ènìyàn pàtàkì àwọn tí wọ́n ń ṣalátìlẹ́yìn wa lọ́jọ́ gbogbo àti ní gbogbo gbà àwọn tí wọ́n jẹ́ kó dúró tì wá ká máa kí wọn lọ́lọ́kan òjọ̀kan <laughs> mo kí ẹ̀gbọ́n mi ọlájídé ayọ̀kúnmi níbi tẹ́ ẹ ti ń wò mí ojú yín ò ní fọ́ kò ní bàjẹ́ fún yín lọ́lá Elédùmarè bẹ́ẹ̀ tí ń tì wá lẹ́yìn ọlọ́run ọba ò ní tì yín lójú láéláé mo kí ìyáàfin Helen ayakọ́mọláfẹ́ níbi tẹ́yìn náà ti ń wò mí lọ́sàn-án yìí mo kí yín kò ní burú fún yín lọ́lá ọba mi òkè ẹ jẹ́ kí n kí ẹ̀gbọ́n mi ọmọọba adẹ́níyì adépọ̀jù mò ń kí yín níbi tẹ́ ti ń wò mí lónìí ìṣẹ̀dá yóò ní gbàbọ̀dẹ̀ mo ń kí àǹtí mi pàtàkì pàtàkì Queen Rosemary Alaba alálùbáríkà one bolúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ wà láàyè gbogbo tọ́lọ́mọba mi ṣe fún yín ìkọ̀kan nínú ní bàjẹ́ láéláé mo kí gbogbo ẹni tó ń bá wa dá sétò ní gbogbo ìgbà kò ní burú fún yín kò ní bàjẹ́ fún yín lọ́lá Elédùmarè. àbòsí olè ó ń ba ẹ̀jẹ̀ nù kò sí gidi ní wá sí àìdáni. alábòsí ò fẹ́ wọn bọ̀wọ̀ ya ẹni ni wọ́n lè ṣàbòsí òbí ẹ̀gbọ́n torí wípé wọ́n lè yọ bí bí àbòsí ṣíṣe àbòsí ẹ̀dá bá pọ̀ adìlára kò ní tó dá o dúró sí i o ẹnìkan fẹ́ràn. lónìí ọ̀rọ̀ sí títẹ́ gbọ́ lónìí kìí ṣe ohun tó lágbára kò lágbára bẹ́ẹ̀ sì ni kò sì le Yorùbá bọ̀ wọ́n wípé ohun tí ò le kò wọ́bẹ̀ bẹ́ẹ̀ ni kó tó di pé a lọ sínú ètò ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ èmi àtiwọ́ tó ń wò mí jẹ́ kí n béèrè wípé lọ́sẹ̀ tó kọjá yìí títí dídàyà ọjọ́ òní ènìyàn mélòó ló ti ràn lọ́wọ́ ènìyàn mélòó ló ti fi àdùn sínú ayé wọn ènìyàn mélòó ló ti gbé lọ́wọ́ sókè ènìyàn mélòó ló sì tara rẹ̀ dìde ènìyàn mélòó ló ti gba omijé lójú rẹ̀ tó sì fi ẹ̀rín sí wọn lẹ́nu ènìyàn mélòó láyé wọn ti padà di ọ̀tun látara rẹ̀ tó o bá tí ì ṣe tó o tí ì mọ̀ tó o tí ì gbé ìgbésẹ̀ yìí rí wò ó inú mi ìbá dùn lónìí tó bá bẹ̀rẹ̀ sí ní gbèrú gbèsè náà learn to add value to people's life bẹ́ẹ̀ ni ìgbà tó o bá ṣe é tó o fàyàn lọ́wọ́ sókè ó rí i pé inú rí a sì máa dùn bíbélì wípé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún má gbàgbé wípé òun náà lẹ́nu kejì rẹ̀ tọ́jú rẹ̀ ẹ wo bẹ́ẹ̀ ti ṣe ń wo prógrámù yẹn bẹ́ẹ̀ ti ṣe ń bá wa bá wa lọ lórí ètò ẹ máa bá wa láìkí péèjì wa tẹ́ ẹ bá ti ń láìkí ẹ̀ ẹ máa bá wa ṣí àyẹ̀ fáwọn ènìyàn tí wọn ò lórí ọ̀fẹ́ àti wò wá tí wọn ò lórí ọ̀fẹ́ àti wò wá níbi tó yẹ kán ti wò wá ẹ máa ṣí àyẹ̀ káàkiri fún gbogbo wọn kẹ̀lẹ́ káwọn náà máa wò ó wípé bàbá mòye ti padà dé lórí ètò wa níbo là ń lọ nínú ayé tẹ́ bá fẹ́ pè wá sórí ètò ẹ fẹ́ bá wa dá sétò yálà nígbà tètò ń lọ lọ́wọ́ tàbí níparí ètò ẹ pè wá sórí ẹ̀rọ tí ń bẹ lójú fọ́nrán wa lẹ́yìn tí mo pè ní 080 32 66 93 23 080 32 66 93 23. Ìbámu ni ayé kò. Ìbámu ni ayé mo sọ wípé lónìí mo ní wọn ò ní dá wa lágara rárá mo lọ́rọ̀ sí títí mo fẹ́ sọ lónìí mo ní wọn ò ní jẹ́ kó gbà kókò ìpele méjì ni ó pín sí ṣùgbọ́n a sọ níbi tá a bá lè sọ dé a sọ débẹ̀ a fẹ́ gbà wá lákòókò rárá ẹ gbọ́ wọn ní wọn ní lẹ́nu mi kí n tó bẹ̀rẹ̀ ètò ẹ jẹ́ kí n kí àwọn ènìyàn kan pàtàkì pàtàkì ẹ jẹ́ kí n kí eh, iléeṣẹ́ tó ń fi adùn sínú ayé àwọn ènìyàn iléeṣẹ́ tó ń gba ìkorò lójú nínú ayé ènìyàn tó ń fi adùn sí ayọ̀jẹ́ link mò ń kí yín níbi tẹ́ ti ń wò mí eh, eh, lábẹ́ aláṣẹ ayọ̀túndé falẹ̀gàn ọmọ bàṣẹ̀kẹ̀lẹ̀ ọ̀dọ́ aya falẹ̀gàn mò ń kí ibi tẹ́ ti ń wò mí kò ní burú fún yín kò ní bàjẹ́ fún yín ẹ jẹ́ kí n kí aláṣẹ àti olùdarí mamati telecom mamati telecom lábẹ́ àṣẹ olúwatóyìn oṣòjì àrẹ̀mọ àwọn aláṣẹ àti olùdarí mamati telecom mò ń kẹ́yìn níbẹ̀ tí omi King Bright kò ní bàjẹ́ fún yín ẹ kú bí ẹ ti ṣe ń gbé wa jáde ní gbogbo ìgbà ẹ̀ṣẹ̀ kò ní bàjẹ́ fún lọ́la ọlọ́run ọba ń gbọ́ ìwọ tó ń wò mí àti ìwọ tó ń gbọ́ mi jẹ́ ká sáré béèrè lọ́wọ́ ara wa ná ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ jẹ́ kí èmi àti ẹjọ́ gbé e yẹ̀wò kájọ wò ó káwá wo ṣàkun ẹ̀ pé ṣé lóòótọ́ ni àbí irọ́ ni tí mo béèrè wípé talent tó yẹ ká jẹ́rìí talent tó yẹ ká tiẹ̀ jẹ́rìí gan-an ìjà ti ẹ̀rẹ́ èèyàn kan tàbí méjì tá a lè gbẹ̀rí rẹ̀ jẹ́ nítòótọ́ ìjà ti ẹ̀rẹ́ èèyàn kan àbí méjì tá a lè sọ pé bẹ́ẹ̀ ni lágbájá báyìí láyé kò lè ṣe nǹkan bí eléyìíṣẹ́ talẹ́nu tó yẹ ká jẹ́rìí talẹ́nu tá a fẹ́ gbẹ̀rí rẹ̀ jẹ́ nǹkan ń ṣẹlẹ̀ nínú ayé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn ẹ̀rí tọ́lá fẹ́ gbàjẹ́ gangan ẹ wo mò ń bọ̀ òun ò tí ì dé. ìṣẹ̀lẹ̀ sì ni àná tó padà wá gbẹjọba mẹ́jọ ní ọ̀tún máa lórí ipò tí báyìí bá wá dẹ̀rùn kẹ́fì àjàrà ìlú kẹ́fì àjàrà ìlú ṣé kò ní òní padà ẹlẹ́mìí àtàtọ̀ ọjọ́ba ya sáré lókun lẹ́yìn ikú ó wàláyé ó kù lọ́wọ́ bá. àjàlá ẹ̀dá ọ̀nàlẹ́ ayé tán ipò ayé máa tán lọ́jọ́ kan ẹ gbọ́ talẹ́ni tó yẹ ká jẹ̀rí kí ló dé tó fi wá jẹ́ pé ọwọ́ àwọn ènìyàn wá kún fún ìbàjẹ́ ọwọ́ wọn kún fún ìbàjẹ́ ọwọ́ wọn kún fún ibi ọwọ́ wọn kún fún ìkà kí ló dé tó jẹ́ pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n mọ̀ ju wọ́n mọ̀ ju ah ohun tí ò dáa lọ wọ́n á tẹ̀jẹ̀ sínú wọ́n á sì máa tutọ́ funfun jáde ẹ̀dá ènìyàn wo la fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ gan-an kò tiẹ̀ yé mi ẹ jẹ́ béèrè lọ́wọ́ ara wa ẹja ti bí ìṣàlọ́ kíyèsí oògùn egun àtiró wọlé èèyàn àtiró jáde ṣé kò yẹ kémi àtìyẹn mọ̀ wípé egun àtiró tó wọlé òun gan-an lèèyàn àtiró tó jáde tọ́lá fẹ́ gbẹ̀rí ẹ̀ jẹ́ tọ́lá fẹ́ jẹ́rìí ẹ̀ gan pàtó lásìkò tá a wà nú ẹ̀ gangan lóhun tí ò yé mi rèé ẹja ti bí ìbẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àwọn pásítọ̀ àtàwọn wòlíì n ò sọ pé gbogbo wọn o ṣùgbọ́n àwọn èpò kan ń bẹ nílò àlìkámọ̀ láàrin wọn bẹ́ẹ̀ ni àwọn èpò kan wọ́n ń bẹ nílò àlìkámọ̀ láàrin wọn bó o la ṣe fẹ́ ṣe é. kí ló dé tó wá jẹ́ pé lásìkò yìí gan-an làwọn ń bá ìbàjẹ́ lọ́wọ́ pásítọ̀ lọ́wọ́ wòlíì àwọn ìránṣẹ́ ọlọ́run tá à ń wò lókè tá à ń forí balẹ̀ fún pé ah dáàdì ẹ gbàdúrà fún mi dáàdì ẹ ṣe nǹkan bí eléyìí ọwọ́ wọn gan la tún ti wá ń padà bá bàjẹ́ la ti ń rí bàjẹ́ la ti ń rí nǹkan tí ò dáa ẹ jájọ yẹ ọ̀rọ̀ yìí wò ṣé kò ti ní nǹkan míì nínú. bẹ́ẹ̀ ni ṣebí ìránṣẹ́ ọlọ́run lẹ pera yín ọmọ ọ̀dọ́ a máa sọ wípé a máa sọ wípé pastor mi my pastor is the best dádì ò lè ṣèdọ̀tí láéláé no no no no ọlọ́run kan lè pè wọ́n ní ọlọ́run kan lè pè dádì ní. No, no, no, no ọlọ́run kan lè pè dáàdì ni if my pastor said this nobody can say no god before he said this god will surely answer his prayer ah ah ó ṣe wá jẹ́ pé ẹ̀yin tá à ń wò gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run tá à ń wò lókè gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run tá à ń fi ọlá yín tọrọ tá à ń sásábẹ́ yín ẹ̀yin gan ẹni ọlọ́run tí ò tó ọlọ́run sínú yàrá yín tẹ̀ ń sìn. ẹ̀yin gangan lẹ́ni ẹni ọlọ́run mìíràn sínú yàrá yín tẹ̀ forí balẹ̀ fún àwọn ò ní dárúkọ bẹ́ẹ̀ bá sì bẹ̀ ká dárúkọ á dárúkọ kò sún jáde fi wá ṣe. ègbéni fẹ́ni tó bẹ̀rù fún fún ẹni tó lè para tí ò lè pẹ̀mí kò sún tẹ̀lé wá ṣe ẹ̀yin là ń forí balẹ̀ fún ẹ̀yin là ń wò gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀yin là ń wò tá à ń sátẹ̀lé bẹ́ẹ̀ díẹ̀ bá a bá gbàdúrà tán nílé ìjọsìn á tún sáré lọ sábẹ́ yín dáàdi ẹ̀ gbàdúrà fún mi ẹ̀ gbọ́wọ́ lé mi lórí ọ̀pọ̀lọpọ̀ orí táwọn ìránṣẹ́ ọlọ́run ìka ti gbé wọlé ọ̀pọ̀lọpọ̀ orí òun ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ orí táwọn ìránṣẹ́ ọlọ́run ti gbé wọlé ọ̀pọ̀lọpọ̀ orí òun ti dàrú àti ẹ̀wà mẹ́ńtọ́lọ́hún pè àmẹ́ńtó ń kọ́ lọ́hún mo ṣe ń bọ̀ ń bẹ́ lọ́jọ́ mi à ń bọ̀ lórí ta ni ènìyàn ọlọ́run à ń bọ̀ bẹ́ẹ̀ à ń bọ̀ bẹ́ẹ̀ bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ là á sọ pé ta ni ènìyàn ọlọ́run ṣùgbọ́n lónìí à ń sọ̀rọ̀ lórí pé ta lẹ́ńtà tí fẹ́ jẹ́rìí ta la fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ gan-an ọ̀rọ̀ náà yé mi tó sáwọn àfáà wa àwọn àfáà wa tá à ń ṣe kíni tá à ń fi ọlá wọn tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ pé látọ̀dọ̀ wọn báyìí àwọn làárọ̀ pé ẹ bá wa bẹ ọlọ́run fún nǹkan báyìí ẹ bá wa bẹ àwọn ànábì wa fún nǹkan báyìí tó jẹ́ pé ìbàjẹ́ sì pẹ̀kun sínú ayé àtọwọ́ wọn. ẹja tọwọ́ bàjẹ́ bọlẹ̀ kò lè gbé wa débi kankan. ó máa wò wọ́n bí eléyìí ó máa wò wọ́n bí eléyìí èyí ti jẹ́ kí ló wá dé ẹ jẹ́ kán tiẹ̀ ẹ káwọn ènìyàn tiẹ̀ ṣe kí ni kí wọ́n sọ dáadáa nípa èmi àti yín. orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. lóòótọ́ ni ọlọ́run dá ewé àtegbò ó dá fún lílò ṣùgbọ́n kò dá fún ká máa fi ṣèkà. àwọn àwọn àwọn wo la fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ ṣáwọn babaláwo kà ní ká gbẹ̀rí ẹ̀jẹ̀ ni. ọlọ́run dá ewé àtẹ̀gbò ó dá fún lílò ṣó wá dá pé ká máa fi ṣèbàjẹ́. tálẹ́ńtà fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ ọ̀rọ̀ tí gbogbo yín mò ń padà bọ̀ ń bẹ̀ tó bá yá mo kàn yẹ̀bá síbi ọ̀dọ̀ ọ̀rọ̀ àwọn wòlíì pásítọ̀ àáfà mo kàn sáré yà síbẹ̀ ni mo sì ń padà bọ̀ lórí ta ni ènìyàn ọlọ́run a sì sọ̀rọ̀ lórí ẹ̀sìn àti ìwà a sọ̀rọ̀ lórí ẹ̀sìn àti ìfẹ́ a mú lẹ́sẹlẹ́sẹ ni ẹ̀sìn àti ìwà ẹ̀sìn àti ìfẹ́ a mú lẹ́yọ kọ̀ọ̀kan tó bá tàkókò. ẹ já lọ sórí ọ̀dọ̀ àwọn olóṣèlú ibi tí mò ń bọ̀rọ̀ gbọ̀ngàn tí mò ń bọ̀rọ̀ lọ gbọ̀ngàn gbọ̀ngàn lélẹ̀ ká lọ sórí ọ̀dọ̀ àwọn olóṣèlú wa ẹ wo mò ń bọ̀. Ṣé sí ṣíṣe kó rẹ́ni ìfihàn lábọ̀ ìfihàn lọ́dún mímọ́. ẹni tí yàn lọ. ẹ já lọ sọ́dọ̀ àwọn olóṣèlú wa ibi tí mò ń mọ̀rọ̀ lọ sí gangan rèé kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin olóṣèlú ẹ̀yin aláṣẹ àtòrílẹ̀ èdè wa kí ló dé tó fi jẹ́ pé ẹ̀ lóòótọ́ lọ́wọ́ ẹ ti ń jẹ́ kó di mímọ̀ fún mi wípé wọ́n bí yín mọ́ irọ́ ni ìgbà tẹ́ ẹ̀ tí ì dé orí ipò tẹ́ ẹ̀ tí ì dé àyè tẹ́ ẹ wà ẹ máa máa ṣèlérí àwọn tó ń tẹ̀lé yín lẹ́yìn wọ́n máa ní when he gets to that place he's going to do something for us I trust him mo lè fi ògùn ẹ̀gbá rí mo jẹ́rìí ẹ̀ he's going to do it wọ́n á máa gbọ́ lágbájá báyìí lágbájá báyìí àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ ránṣẹ́ dé tòrutòru àwọn ọmọ tí ẹ kó wọn pamọ́ ìgbà tẹ́ bá wá débẹ̀ tán àwọn ọmọ tẹ́ ránṣẹ́ kú èyí tí ò kú nínú wọn èyí tó forí dágbó tó fapá rọ tẹ́ bá wá débẹ̀ tán ẹ ò rántí wọn mọ́. tọ́lá fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ gan ná tọ́lá fẹ́ jẹ́rí ẹ̀ náà tẹ́ bá ti dórí ipò yìí ẹ rántí ẹnì kankan mọ́ ẹ ti gbàgbé gbogbo òlérí tẹ́ ṣe ẹ ti gbàgbé ẹ jọ àgátẹ̀ ìjókòó lẹ́yìn àgátẹ̀ ìjókòó lẹ́yìn nígbà tẹ́ bá dé orí ipò tán yìí ṣé irọ́ àti èké ṣé ṣé ẹ̀tàn ni wọ́n fi pinlẹ̀ àga náà ni. ìgbà tẹ́ ẹ̀ tí ìdórí àga tẹ́ ẹ̀ tí ìdébi ipò ẹ̀ níwà ẹlẹ́sìn ìgbà tẹ́ ẹ débẹ̀ tán ẹ̀ níwà mọ́ ẹ̀ ní ẹ̀sìn mọ́ ìgbà tẹ́ ẹ̀ tí ì débẹ̀ ẹ̀sìn ẹlẹ́sìn gbogbo ẹ̀ lẹ́ ń ṣe mọ́ra wọn ìwà oníwà dáadáa gbogbo ẹ̀ lẹ́ ń wù mọ́ra wọn ìgbà tẹ́ ẹ débẹ̀ tán ẹ pa ẹ̀sìn tì ẹ pa ìwà tì ẹ wá ń hùwà burúkú ọwọ́ yín ogunlọ́gọ́rùn-ún yóò sì ti bẹ̀rẹ̀ yín jẹ́ lágbádá ìbáde dépò gómìnà yóò ṣe ohun tó dáa fún wa irọ́ ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni bá dóni kò báyìí yóò ṣe ohun tó dáa fún wa wọ́n á gbèrè yín jẹ ẹ̀yin náà ìgbà tẹ́ bá ń kéde tẹ́ ń polówó ẹ dìbò fún wa ẹ ṣe nǹkan báyìí fún wa ẹ máa dánnu ẹ máa lánu ẹ máa soríṣiríṣi àṣẹ̀yìnwó àṣẹ̀yìnbọ̀ kò sí nǹkan tẹ́ ẹ máa padà ṣe kò sún tó bá padà jáde látara yín násàrẹ́tì yín wá ṣòfò. Ah. <laughs> ọ̀rọ̀ yìí àbí mi. táwa fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ táwa fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ náà. ẹ kó ogúnlọ́gọ́rùn-ún ẹgbẹ̀lẹ́gbẹ̀rún ènìyàn jọ wọ́n á máa sáré tẹ̀lé orí kan ṣoṣo látàrí kó ṣèlérí wípé gbogbo yín pátá ni mo máa ṣe kí ni ni máa dá lóhùn tí mo bá débẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀rún orí orí gbígbẹ orí tútù gbogbo wọn ti gbẹ̀rí rẹ̀ jẹ́ wípé lóòótọ́ ló máa ṣe tó bá débẹ̀ wọ́n á sìn ọ́ nínú òjò nínú ẹ̀rùn níjọ́ tí wọ́n jẹ níjọ́ tí wọ́n jẹ níjọ́ tí wọ́n fúngùn mọ́ wọn lórí níjọ́ tí wọ́n fìyà jẹ wọn wà wá débẹ̀ tán ó wá gbàgbé gbogbo wọn kí ló wá ń ṣèlérí irọ́ fún. tọ́lá fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ mò ń bọ̀. ṣé bẹ́ẹ̀ rí ọlú ọ̀fọ́jú àwọn ẹrú ẹrú ń tó gbẹ̀yìn olówó ẹrú ẹ̀fọ́ kan má bá mi yìnbọn tẹlifọ́bì tí ó yọrí jẹ́ ayẹra wọn wò mo bá sáré sọ̀kan ọba kan nígbà kan rí ọba yìí ní àwọn ẹrú tó pọ̀ ṣùgbọ́n ìkan nínú àwọn ẹrú ẹ̀ ó fẹ́ràn rẹ̀ gan ó fẹ́ràn rẹ̀ gan gidi kò rí kò sùn làwọn méjèèjì ọba yìí sì jẹ́ ọba tó jẹ́ pé ó ń sin àwọn ajá nǹkan abẹ̀mí ṣèdájà rẹ̀ máa ń jẹ ẹrú ìwà ṣaṣẹ má ṣe ọjọ́ kan péré tó yẹ kí ọba ìdáríjì ọba bínú ó faraya ó ní àfikín ńlá àfi tí wọ́n bá mú ẹrú yìí àfi tí wọ́n bá mú ẹrú yìí kọ́ lè jù fún ajá jẹ. ẹ ti ń ráyé bí ẹ ti ń rí ka ènìyàn ìyàlẹ́nu ló jẹ́ fún gbogbo ènìyàn pé tọ́lá fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ àwọn kan ti jáde pé àwọn ọba ò lè ṣe bẹ́ẹ̀ ó gbúdọ̀ dáríjì ni ṣùgbọ́n ọba kọ̀ ọba ò ṣàforíjì fún un ọmọkùnrin yìí dàbí ọgbọ́n tí ò bá sí kó dàbí ọgbọ́n ni ó ṣeé ṣe kó ti dẹran ìkàsìn ta la fẹ́ gbẹ̀rí ẹ̀ jẹ́ ẹ jẹ́ kí n kí ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi pàtàkì pàtàkì inú mi dùn lónìí nígbà tí mò ń wò wọ́n mò ń wò wọ́n lọ́ọ̀kan báyìí báyìí báyìí báyìí ọmọba adẹ́níyì adépọ̀jù ah inú mi dùn lónìí nẹ́tíwọ̀kì yẹn ò dá mo ti kọ̀nẹ́ẹ̀tì yín kó lè wọlé ṣùgbọ́n nẹ́tíwọ̀kì yẹn ò tí ì mò ń kí níbi tá a ti ń wò mí lónìí kò ní bàjẹ́ fún yín ẹ kú àtìlẹ́yìn amòye ọlásùnkànmí afinimọ̀nà ní gbogbo ìgbà kò ní bàjẹ́ fún yín láéláé gbogbo tẹ bá ti ń ra wọlé yóò máa yọrí sí rere ni lọ́la ọba mi òkè inch allah amòye ọlásùnkànmí ló ń sọ̀rọ̀ lọ́wọ́ níbo la ń lọ lẹ́tọ̀ nínú ayé níbo la ń lọ nínú ayé lẹ́tọ̀ níbo la ń lọ nínú ayé lẹ́tọ̀ wa pẹ̀lú amòye ọlásùnkànmí afinimọ̀nà níbo la ń lọ nínú ayé níbo là ń lọ nínú ayé talenta fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ ẹgbọ́ ẹ sọ fún mi talenta fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ ọ̀rẹ́ méjì ọ̀rẹ́ méjì wà tí wọ́n ń bára wọn ṣọ̀rẹ́ níbi tí wọ́n bára wọn ṣọ̀rẹ́ tó wọ́n finú họra wọn ìkànsì tún jẹ́ kejì lẹ́sẹ̀ ó sì ń jẹ́rìí ẹ̀ wípé wọ́n lágbádá ṣe nǹkan bí eléyìí ó ní láyé sẹ́ ọ̀rẹ́ mi ò lè ṣerú ẹ̀. ìgbà tó wá padà rí pé ah ọ̀rẹ́ òun ṣe nǹkan báyìí ó lanú lẹ̀ táwa fẹ́ jẹ́rìí ẹ̀ who can we trust? táwa fẹ́ gbèrí ẹ̀ jẹ́. ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ gbogbo ọmọ ènìyàn tí ń bẹ káàkiri àgbáyé ọ̀rọ̀ wa tojú sọ̀wá fúnra wa. talẹ́ńpá fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ ẹlòmíà máa sọ fún ẹ wípé láyé sẹ́ I can never betray your trust ọkùnrin àtobìnrin tí wọ́n jọ ń fẹ́ra wọn ó ń sọ fún wípé He's my boyfriend. I love him so much. He can never do such thing to me. Kò lè ṣe irú ẹ̀sẹ̀ mi láyé. Ó dẹ̀ tún fẹ́ ọ̀rẹ́ ẹ̀. Ó dẹ̀ ń jiyàn. Tó bá ti wá tó bá ti débi tó wà, á wá máa ṣe bí innocenti, bí aláìmọ̀ kan. Ìwọ náà máa pẹ́ à ah, láyé. My baby love me so much. I trust him. Ẹn tó ń gbẹ̀rí ẹ̀jẹ̀ tó dẹ̀ tún ṣàìdálé sí ẹlẹ́yìn. Tọ́lá wá fẹ́ jẹ́rìí gan-an pàtó tára fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ náà ọ̀rọ̀ yìí tojú sú mi kò yé mi mọ́ n ò mẹ́ni tó kù tá fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ ṣé ìyàwó tó dágbére fún ọkọ ẹ̀ wípé dáàdì lágbájá ẹ kú ojúmọ́ ṣẹ́ sùn dáadáa ẹ mò ń lọ síbi iṣẹ́ nìyẹn àwa débi iṣẹ́ àwa gbé ẹ̀rọ ẹ lọ ọkọ mi a ní contract kan níbì kan so èmi náà ní kí n lọ defend ẹ̀ mo fẹ́ lọ síbẹ̀ ọkọ náà ní no problem ìyàwó mi wàá bá àánú pàdé ìyàwó náà ṣẹlẹ̀ á wá gba ọ̀dọ̀ àlè ibẹ̀ ló máa gbà lọ tọ́fọ́ wá sọ wọ́pẹ́ pé ah a ìyàwó ẹ̀ níbi báyìí báyìí ah only she is my wife she can't do such thing I trust her ìjọ tó bọ́ wá ka àwa tọ́lá fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ náà tala fẹ́ jẹ́rìí ẹ̀ gangan kò tiẹ̀ tí yé mi báyìí who can we trust or let me say who are we going to trust mo ń bọ̀. ṣọ́ọ̀bù tó ó láṣìírí owó ńlá lòun fẹ́ kó ṣe three hundred thousand naira. ìyáàfin elin ayakọmọláfẹ wọn ní kí n gbẹ̀rí àwọn jẹ ẹ̀gbọ́n ìjẹun tí ẹ lè gbẹ̀rí ẹ̀jẹ̀ rárá ah, ṣé mo lè gbẹ̀rí ẹ̀jẹ̀ <laughs> tọ́lá fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀. sì jẹ́ tá a mọ ohun pàtó tó yẹ ká ṣe. ọ̀rọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ọ̀rẹ́ méjì wọn ò lè jẹ́rìí ara wọn àwọn aráàlú ò jẹ́rìí ara wọn mọ́ àwọn ènìyàn wọn ò jẹ́rìí àwọn olóṣèlú wa mọ́ ọmọ ọjọ́ ò lè gbẹ̀rí pásítọ̀ jẹ́ ọmọlẹ́kẹ́ wọn ò lè gbẹ̀rí àfáà jẹ́ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọn ò gbẹ̀rí babaláwo jẹ́ mọ́ táwa fẹ́ jẹ́rìí yẹn gan-an pàtó ẹ bá wa dá sétò táwa fẹ́ gbẹ̀rí ẹ̀ jẹ́ mo ti sọ pé lórí ètò lónìí a ò ní gbára wa lákòókò púpọ̀ nítorí lọ́sẹ̀ tó kọjá ó ṣe bí ẹni rẹra ó ṣe wá bí ibà díẹ̀ a sì mọ̀ ọwọ́ àwọn alágbára wa bá ń bẹ̀ ṣùgbọ́n ọba mi ò kí sọ wípé èmi ni mo rán yín iṣẹ́ máa jíṣẹ́ rẹ lọ iṣẹ́ eh, orí èmi àti yín ò ní gbàbọ̀dẹ̀ lágbára ọlọ́run ọba. gbàbọ̀dẹ̀ aburú ò ní kàn mí aburú ò sì ní kàn yín bẹ́ẹ̀ ni wọn ò ní fojú sunkún mi o wọn sì ní fojú sunkún yín wọn ò ní pè mí fún bànújẹ́ lórí yín wọn ò ní pè yín fún bànújẹ́ lórí mi nítorí tá a bá ti wọlé àkọ́kọ́ ṣèbà àṣèbà tọmọdé àṣetàgbàlagbà. A juba ọkùnrin á sì júbà obìnrin á júbà onílé á sì júbà àlejò torí ọmọ kékeré ni wá kò sún tá a mọ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ tó lọ́wọ́ bá mi ò kéfẹ́ rán wa là ń jẹ́ kédùmàrè má jà ṣiṣẹ́ jẹ́ nẹ́tíwọ́ọ̀kì yìí ò dáa mo fẹ́ gbé ẹ̀gbọ́n mi ọmọọba adéníyì mo fẹ́ gbé wọn wọlé nẹ́tíwọ́ọ̀kì yẹn ò tí ì dúró kọ́lọ̀ ń jẹ́ kó lè kọ̀nẹ́ẹ̀tì ẹ wọ bó ń bọ̀ mi àdànù ṣáà ni yóò padà fi ṣe alábòsí tẹ̀rí. méjì lásọ lónìí àkọ́kọ́ ni mo ti sọ tán yìí tí mo pè ní talenta fẹ́ gbẹ̀rí ẹ̀ jẹ́ talenta bá jẹ̀rí ẹ̀ àtiwọ́ àtẹn tó wò mí ẹ má ì tí ì pè wá àti gbogbo yín tẹ̀ ń wò mí ẹ jẹ́ ká lọ jókòó kájọ lọ dàárò pé talẹ ta fẹ́ jẹ̀rí rẹ̀ talẹ ta fẹ́ gbẹ̀rí rẹ̀ jẹ́ <laughs> who can we trust trust nobody the person you choose to love most today the person you trusted most today the very person you said there's no one like you in my life might turn and become your beautiful enemy tomorrow trust nobody. Yes, trust nobody. This very person, I can't do without her. Whatever she says, whatever he or she says is final. I love her, I cherish her. She is the only one that can tell me what I will do, and I will accept what she said. I want to tell you this this person you love most, this person you trusted most in your life, can turn and become your beautiful enemy tomorrow. Ó lè padà ẹni tó fẹ́ràn jù, ẹni tó jẹ́rìí jù, ẹni jẹ́rìí ara rẹ. ara rẹ ẹ̀gbọ́n mi ọlá bàbá a ah, ẹ ò ní kú kó jìjì aburú ní ṣẹlẹ̀ sí ó sì ṣàdúrà rẹpẹtẹ fún mi ó toríṣiríṣi kódà ó tún náwó sí bàbá ọlájídé aburú ní ṣùgbọ́n ìrẹ̀ òsì ọlá Elédùmarè bẹ́ẹ̀ ló sì ṣe rí trust nobody ẹ̀gbọ́n mi adéníyì ọmọọba adéníyì adépọ̀jù trust nobody ọlájídé ayọ̀kúnmi trust nobody. Kingery Bright trust nobody ìyáàfin ẹni ayakomọláfẹ́ trust nobody àǹtí mi Queen Rosemary Alaba alálùbáríkà trust nobody ẹ̀gbọ́n mi Aliu Adeniyi trust nobody hey. Aliu Adeniyi mò ń kí yín bàgbọ́ mò ń kí yín ẹ kú léde bàbá ẹ kú léde bàbá ẹ léde bàbá. kò ní bàjẹ́ fún wa kò ní bàjẹ́ fún gbogbo wa lọ́lá ọlọ́run ọba tó dá wa. pé àròjọ mùsùlùkùn lónìí mo ní pápá la tó tẹ́lẹ̀ mo ní pápápá láṣẹ nẹ́tíwọ̀kì yẹn ò fún wa ní nǹkan tá a fẹ́ lónìí àmọ́ ohun tó ṣẹlẹ̀ pápápá la máa ṣètò wa lónìí tó kó tó di pé wọ́n máa dágbére fún yín kó tó di pé wọ́n máa lọ kó tó di pé wọ́n sọ fún yín kó dọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ gbọ́ wínwín ọ̀rọ̀ ọ̀rọ̀ sí títà ń gbé bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ó lágbára díẹ̀ lẹ́yìn tí mo pè ní àṣebàjẹ́ àṣebàjẹ́ a ṣe bàjẹ́ tó rò pé tòun ti bàjẹ́ títí ẹ ò tí ì bàjẹ́ o ó ṣẹ̀ṣẹ̀ ń dúná bọ̀ díẹ̀díẹ̀ ni a ṣe bàjẹ́ là ń gbé bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ pàdé wa lórí ètò ìbákan náà láago márùn-ún ni aago márùn-ún gẹ́gẹ́ ẹ pàdé bàbá amòye afẹnimọ̀nà lórí ètò wa ètò yín níbo là ń lọ nínú ayé níbo là ń lọ nínú ayé a ṣe bàjẹ́ lẹ́tọ̀ọ́ tá à ń gbé bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ ni ẹ gbọ́ winiwini lẹ́nu mi kó tó dìgbà náà gbogbo bí tẹ́ ti ń wò mí lónìí mò ń kí o mò ń kí yín mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dúró tì wá ẹ̀yin tẹ́ dúró tì wá láti bẹ̀rẹ̀ ètò títí dàkókò yìí ọ̀gá mi kílànkó abídèmí mò ń kí yín bí tẹ́ ti ń wò mí mò ń kí gbogbo yín gbogbo àwọn tó dúró tì wá tó sọ pé ètò yìí àwọn ò fẹ́ kó bàjẹ́ wọ́n lè tò ìwọ́n àwọn ò fẹ́ kó bàjẹ́ wọ́n sì ń ṣe kí ni wọ́n ń nawọ́ sí wa ní gbogbo ìgbà wọ́n ń tì wá lẹ́yìn lórí ètò náà àti gbogbo yín ẹ ṣé tẹ́ bá fẹ́ ká bá yín polówó ọjà yín ẹ fẹ́ ká bá yín polówó ọjà yín àbí ẹ fẹ́ dá ṣètò ẹ fẹ́ ràn ètò yìí lọ́wọ́ kó lè máa tẹ̀síwájú ẹ kàn sí King Herbright lẹ́yìn ètò ẹ pè wá sórí ẹ̀rọ wa 080 tàbí 080 nine three two three ẹ kótó dìgbà náà nà ọmọdé ìgbóhùn sókè. tòsí ìlú kùnà kẹrìbí tẹsíbí sùnwọ̀n ìdákọ́lùbí. tó orúkọ mi ò tí ì yí padà àtẹ̀mí àtẹnìkejì mi tọ́pẹ́ akínyẹlé ó tún ti rìnrìn àjò lórí kó lè dá òun ló jẹ́ ká òun ló sọ fún wa pé ètò tó ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ àṣebàjẹ́ ni o ó ní ká máa múra lẹ̀ ó tún ti lọ ṣèwádìí wá ó lọ ṣèwádìí wá yóò sì mú nǹkan gidi bọ̀ lọ́la ọlọ́run ọba. wọ́n tó dìgbà náà èmi ti ń tòǹtọ́ amòye ọlásùnkànmí àfinimọ̀nà lórúkọ tí mò ń jẹ́ orúkọ mi ò tí ì yí padà níbi tá a ti ń wọ̀ mí ojú yóò ní fọ́ ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín ẹ wo ìgbé kì í bá làánú pàdé o ọmọ aráyé kì í ṣàánú ejò gbogbo ẹni bá ti ń bínú mi láì nídìí gbogbo ẹni bá ti ń bínú yín láì nídìí wọn ò ní bá àánú ọlọ́run pàdé ó dàbọ̀ ó dọ̀sẹ̀ tó ń bọ̀.